Hi everyone, welcome to my channel. adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ìlànà tí èèyàn lè fi darapọ̀ mọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe ó ti pọ̀ ní ìsìn torí ìkẹ̀kẹ́ nu àwọn bàbá wa nígbà tí wà sẹ́ àmọ́ ìsìn gbogbo wa náà láti jọ gbọ́n láyé ìgbà tí wà sẹ́ ohun tó kó bá àwọn bàbá wa kò sí ìwé kò sí ìwé láti lè kọ́ ẹ̀kọ́ ìwé àmọ́ tá a bá wo òde òní nísìn ẹ rí i pé ìwé ti wà gbogbo ọmọ oníṣẹ̀ṣe ìtì ń kàwé gbogbo ọmọ oníṣẹ̀ṣe ti ń tẹ̀síwájú àwọn ìlànà yìí gbogbo ìkẹ́ tí àwọn bàbá wa mú tó dàbí ìdọ̀tí láyé ìjọ́un ó ti di ìmọ́lẹ̀ ó ti dì mọ́lẹ̀ nísìn kò sí ohun tí onígbàǹtà tí aláwo ò ní lọ́wọ́lọ́wọ́ ìsìn ọ̀nà tí a lè fi darapọ̀ mọ́ oníṣẹ̀ṣe ọ̀nà tó pọ̀ ni torí ìrínisí òun nìṣe ni lọ́jọ́ kò sí oníṣẹ̀ṣe kẹtọ fẹ́ pàdé nísìnyí tọ́ ọba wo tí ọba sàmì sọ́wọ́ ò lè mọ̀ bó ń ṣẹ̀ṣe ni kìrìsẹ́nì ẹ̀ ló pè tàbí mùsùlùmù tí ọba jẹ́ pé ọba lo àmì ifá tó lo ìdè tó ṣe bí mo ṣe jókòó yìí ni wọ́n tó mọ̀ pé oníṣẹ̀ṣe lélẹ́yìí ọ̀nà tá a lè gbí dà tá a lè fi gbà darapọ̀ mọ́ oníṣẹ̀ṣe ó ti pọ̀ dáadáa báyìí torí ìkẹ́ ti di modernize lára modernize yẹn ìkẹ́ ń tẹ̀síwájú oníṣẹ̀ṣe ń kọ́lé oníṣẹ̀ṣe ń lo mọ́tò oníṣẹ̀ṣe ń ṣègbéyàwó oníṣẹ̀ṣe ń rẹ́mọ níléèwé kí ni a tún wá fẹ́ pé báwo la ṣe fẹ́ papọ̀ mọ́ oníṣẹ̀ṣe látara òdodo tá bá lọ́wọ́ àwọn bàbá wa tí à ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìṣẹ̀ṣe ti wu ẹlòmíì nísìnyí láti máa ṣe pé a mọ̀ pé báyìí ni kíní yìí jẹ́ torí kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́lẹ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àmọ́ gbà tí ìwé ti ń wọ̀ ọ́ tí ìmọ́tótó ti ń wọ̀ ọ́ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti mọ̀ pé ìkẹtọ́ da ni ìkẹyì ìṣẹ̀ṣe kò sí májẹ̀ àrí ń bẹ̀ kò sí májẹ̀ àgbọ̀ ń bẹ̀ ìkẹtọ́ wà pa ni ẹ̀sìn tó mọ́jú ni ẹ̀sìn tó yẹ kí gbogbo owó ọjọ́ máa péjọ sìn ni eléyìí máa fún wa. adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ohun tí wọ́n ń pè ní àràbà oyè ìdí ifá ni òun ni àràbà jẹ́ oyè ìdí ifá ni àràbà jẹ. torí ifá sọ fún wa pé a ṣe èrè èèyàn ní ọ̀sán pé tẹ̀gbọ́n ò sí ẹni abáwájú ó tó bàbá ṣe fún ni adébábá ràbà pàtàkì tí í ṣe bàbá olúwo ìwọ àràbà pàtàkì ìfárí ọ̀rá èkú lọ́run níjọ wọn bá ti fi èèyàn jẹ oyè àràbà ó jẹ́ olórí fún gbogbo babaláwo nínú ìlú yẹn ó jẹ́ olórí fún gbogbo babaláwo nínú ìlú yẹn ó jẹ́ olórí fún oníṣẹ̀ṣe nínú ìlú yẹn tó bá ti fi yẹn jẹ́ oyè àràbà bí wọ́n ṣe fi èmi ọláyídé nfàgbémiga jẹ́ oyè àràbà wo tilẹ̀ àgọ́ ààrẹ yìí mo jẹ́ olórí fún gbogbo babaláwo mo jẹ́ olórí fún gbogbo oníṣẹ̀ṣe bí oyè àràbà ṣe jẹ́ nìyẹn tẹ́ ẹ báyìí ti jẹ́ oyè àràbà kò tún sí oyè míì mọ́ lẹ́yìn rẹ̀ èèyàn ti di ọba nìyí ọba ló pe Araba pé kó wá ṣèfà fóun ìjòyè ló pe Araba pé kó wá ṣèfà fóun àràbà ó máa ṣe ètùtù láti pé kí ìlú ó máa tùbà kó máa tùṣẹ gbogbo wọn bá wọnú ìlú òun kí ìlú òun máa develop ntí àwọn àràbà òye àràbà túmọ̀ fún nìyẹn. àwọn mẹ́la bára àgbọnnìrègún ọ̀rún mẹ́la bó ṣe jẹ́ òun la pè ní ìkìn tí àwa babaláwo ń kó dá òun la pè ní ikin torí ifá jẹ́ ọ̀rọ̀ ẹnu elédùnmarè tọ́rọ̀ wá ló ti òdi ọ̀run ọ̀rọ̀ wá látòdi ọ̀run tẹ́lẹ̀dùnmarè kólé ayé lé lọ́wọ́ báwo la ṣe wá fẹ́ mọ Ọ̀rúnmìlà ló jẹ́ ikin tí à ń kó dá tá a fi ń béèrè ọ̀rọ̀ pé báwo láyé mi ṣe fẹ́ gbé òun là ń tẹ̀ ní Ifá títẹ̀ tó bá ní kí ọyá lọ tẹ̀fá Ọ̀rúnmìlà nìyẹn yóò fojú kẹ Ọ̀rúnmìlà tó bá sì ti tẹ̀fá tẹ́ ó ti di ìrọ̀rùn fún gbogbo tó bá ti tọrọ ó bẹ̀rẹ̀ sí máa dá ní dáadáa ni bí Ọ̀rúnmìlà ṣe jẹ́ nìyẹn. odù Ifá téèyàn bá tẹ̀fá kò lè mọ̀ ọ́n téèyàn bá tẹfá kò lè mọ odù ifá àmọ́ téèyàn bá ti tẹfá yóò mọ odù ifá ó ti yé téèyàn bá ti tẹfá ó gbọ́dọ̀ mọ odù ifá àmọ́ téèyàn bá tẹfá kò lè mọ kìí ṣe òòṣà tí gbogbo ayé lè rí kìí ṣe òòṣà gbogbo ayé òòṣà ẹni bá tẹfá àtẹni tẹfá àwọn ni wọ́n mọ odùlógbò òjé ẹlẹ́yinjú ẹgẹ́ òòṣà tí tinú jẹ̀gbín títẹ̀yìn jáde ẹ sẹ́sẹ́ mojú ẹkùn òun ní jẹ́ bẹ́ẹ̀ àìfi ṣeré èèpọ̀ odù. Hmm, ìyàtọ̀ tó wà ń bẹ ni odù ifá ọ̀tọ̀ odù odù èjì ogbè ọ̀yẹ̀kú méjì ìwòrì méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tọ̀ ni odù eléyẹn odù eléyẹn ni gbogbo ayé mọ̀ òun làá ń kọ́ tá à ń pè ní ọ̀rọ̀ ẹnu ifá kò sẹ́ni tí ò lè kọ́ ilé yẹn kò sẹ́ni tí ò lè kọ́ ilé yẹn ní ẹ̀làwá náà lọ́kọ́ tá à ń wí síta lónìí à tún kọ́ àwọn èèyàn lọ́wọ́ àwọn tábà náà kọ́ wọ́n tún kọ́ yẹn látara ìjọgbe títí lọ bẹ́ẹ̀ àwọn odù ti ifá kìkì nìyẹn. Hmm, adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ìwòsàn àti ìtúsílẹ̀ tó dájú lára ifá náà lọ́wọ́ àkókò lókun nígbà pé òun ni ọba gbanigbani òun náà ní jẹ́ bẹ́ẹ̀ ọgbà lára ọgbà jèrò ọgbà wàrẹ̀gùn àga ọba gbanigbani ni bẹ́ẹ̀ yẹn bá dé ọ̀dọ̀ ifá gbogbo ohun tó bá ti tọrọ gbogbo ohun tó bá ti tọ́fẹ́ iná ẹ̀ ní fá ó ṣe fún bẹ́ẹ̀ yẹn bá dọ̀dọ̀ fá tí ọba gbádùn tí wọ́n bá ti dáfá tí wọ́n ṣètùtù ó di dẹdẹ kó só tú ọ̀jà kúrò lára rẹ̀ kájẹ́ ó tú ọ̀jà kúrò lára rẹ̀ kó gbádùn kó lálàáfíà torí ọba táyé ṣe ìbíní ni ó wá lé ayé ó wá tún ilé ayé ṣe ni láti pé kó máa gba èèyàn kalẹ̀ kó máa gba alára kalẹ̀ kó máa gba jèrò kalẹ̀ Ifá ló sì fi lé àwa akéde kọ́gbọ́n rẹ̀ lọ́wọ́ náà ni àwa akéde kọ́gbọ́n náà ń ṣe tá a fi ń gbà yẹn kalẹ̀